bẹ̀ ni ẹ má jó tutù ọ̀dà mú yín àmú àbànà nàlẹ́ àlórí àṣà bí àlè mọ́hùn sí ni. هذا جميعا لمحسنين إلمي حقا جهادك للي إلمي حقا والنفيس على أمائر أبو أبائر آدم أبانا لأنوري كذا جميع المحسنين من عليك سناؤك دوما علينا aba ala oma ere amu abana kazaka adama nale alori kaza jemi ale mohosenina. Role alori. اللهم إلي أبو أبانا كذاك آدما نالي ألوري كذا جميع المحسنين لباسنا سيد جميع المحسنين اللهم ارحم ابانا كذاك ادم نال الوري كذا جميع المحسنين وسع جميع المحسنين اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة وأنت تعلم آهنة الأعين وما تخفي الصدور ربي علمني بما ينفعني وانفعني بما علمتني وزدني علما ويا معلم إبراهيم علمني ويا مفهم سليمان فهمني ní àárọ̀ yìí a fẹ́ fi kún ibi tí a ti a ń ṣe lọ́wọ́ òní kí ni ẹ̀ṣẹ̀ tí maulana sheikh muhammad eh, maulana sheikh adam abdullahi alalori tọ́sí àwọn ọmọ kéwà àtàwọn àfáà nílẹ̀ yorùbá àti wá sọ lọ́sẹ̀ tó kọjá ní dèdè ta sọ ìní pé àgbékalẹ̀ mọ́ríkàsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò gbọ́ yé ọ̀nà bí bàbá ṣe gbàgbé mọ́díkàsì kalẹ̀ ó wá jẹ́ kí wọ́n máa kí wọ́n máa wá sí iṣẹ́ àdámù kó máa sì gbọ́ àgbékalẹ̀ mọ́díkàsì nínú kọ̀ríkúlọ́ọ̀mù ẹ̀ wọn ò gbọ́ yé mo sọ pé kọ̀ríkúlọ́ọ̀mù yẹn ọlọ́run sàmọ̀nà mọ̀lánà wa lọ́bi kó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìsìláàmù ṣe gbàrí gan-an bọ́lọ̀ ti gbàgbé islam ka gágágá lẹ̀ tẹ́ pé kí ni bọ́lọ̀ ti gbé islam ka lẹ̀ ni pé ó ń kálukú ọlọ́run nípa yàtọ̀tọ̀ síra wa ẹ̀bùn tí ó jáde lára ẹnìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ìhùwàsí ó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run wá wò pé ẹ̀sìn wo ló lè pa yín pọ̀ tí ó gbóná jù tí ó tutù jù tó ń kálukú ọ̀rọ̀ àǹfààní tiẹ̀ níbẹ̀ ẹ̀sìn wọn ni wọ́n pè ní kí ni o al-islam yàní pé islam gan fúnra ẹ̀ gan mọ́láhàjò ṣàmìlò mutakamil mọ́láhàjò ṣàmìlò mutakamil ẹni tí ó bá gan ni ọ̀kan kan pé gbogbo tó bá fẹ́ gbé kalẹ̀ gbọ́dọ̀ jẹ́ mọ́láhàjò ṣàmìlò mutakamil ẹ padà ní àbùkù ọ̀pọ̀lọpọ̀ bẹni tí bá ṣe. ìhàní ké mọ́nájì tó fàyè gba diversity diversity tó fàyè gbà kí kálukú unity in diversity unity in diversity a lè ṣe kan bẹ́ẹ̀ kálukú ó sì tún lè yàtọ̀ ọ̀tọ̀ sí kí ni o ara wọn òun ni wọ́n pè ní unity in diversity bí wọ́n ti wá gbé kọ̀ríkúlọ́ọ̀mù yìí kalẹ̀ nu kọ́ ọmọ jẹ́ kọ̀ríkúlọ́ọ̀mù tó yẹ pé unity ọwọ́ à ń bẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí in diversity tòun tó di kẹ́ ayàtọ̀ ọ̀tọ̀ síra wa a sì lè ṣe kí ni o a lè ṣọ̀kan bí iṣẹ́ adamu ti gbé kalẹ̀ ìsì tó ń hù níwà bàbá wa ń hù níwà tí wọ́n fi kú ni gbogbo ẹ̀ náà ní débẹ̀ tẹ́ẹ̀mọ̀ pé wọ́n mọ tí wọ́n fẹ́ ṣe láti pilẹ̀ kò dàrú mọ́ wọn ní ọwọ́ mọ́náhájù yìí ibẹ̀ ni ìṣòro ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ níjẹ̀jọ tá a sì fi hàn wá àmọ́ láàárọ̀ yìí a wà á kà díẹ̀ láti lè fi sọ̀dáka tá a sọ ní ìjẹ̀jọ kí n tó ní ọ̀la mo gbọ́dọ̀ tún ṣe prógámù kan ní ọ̀la lérí ọ̀rọ̀ yìí náà kí ni tá a fẹ́ ká tá a lè gbọ́ yé ike gbogbo tíra tí bàbá wa kọ bó ṣe gbà kọ́ nù lérí pé láti lè tírẹ́nà ọmọ mọ́ríkàsì kí bó ti yẹ kó nínú mo sì tún sọ nígbà kejì nínú ọ̀rọ̀ náà pé ìmọ̀ ni bàbá mójútó ń bẹ ike bí màá bá ti wà nínú ọ̀rọ̀ kọ́dà bí yóò yí ọ tẹ́lẹ̀ yóò padà wá yí gbogbo sílábọ̀sì àwọn èèyàn ojú kan ni wọ́n máa ń rìn ojú kan ni wọ́n á ń wé ni gbogbo sílábọ̀sì táwọn èèyàn lò wá fún wa ojú kan ni one way traffic ni ẹnu àwọn tó bá sì nígbàgbọ́ pẹ̀lú ojú ọ̀nà nìkan iná ni wọ́n mọ̀ kọ́ wọn nípa rẹ̀ tí bàbá yìí ṣe one way traffic nínú nǹkan tó yẹ ká gbọ́ yé nípìnlẹ̀ ọ̀rọ̀ yìí nù bó ti wá jẹ́ bẹ́ẹ̀ náà tó ipe unity diversity ni ipe ká ṣọ̀kan a sì tún lè yàtọ̀tọ̀ síra wa nínú ìṣọ̀kan náà bẹ́ẹ̀ ló wá yẹ kí bàbá wa rí pé ìmọ̀ tó ló lè yanjú àárín o ìmọ̀ ló lè yanjú àárín o torí pé ìmọ̀ gẹ́gẹ́ bí ti ń sọ fún wa tó yé bá a bá ní gan bá ti gbà sí yọ dẹ̀sùn mọ́ a lọ́wọ́ gbogbo àwọn iléeké yòókù tó wà lónìí nísìn ẹ̀sìn ni wọ́n mójútó ju ọ̀rọ̀ ọmọ lọ wọ́n máa pariwo ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn instead kí wọ́n máa pariwo ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ lèyà fi sẹ̀sìn tí fi rójú tu ẹ̀ tí fi rójú tu ẹ̀ ilé kéwò lẹ́wọ́ ayé ti ń pariwo ẹ̀sìn ti ń pariwo ìmọ̀ ẹ̀sìn náà wọ́n máa pariwo ẹlẹ́sìn ẹlẹ́sìn ẹlẹ́sìn sóye tí ò sí mọ̀ tó yẹ kóró lára wọn wọ́n mọ̀ wá sẹ̀sìn bẹ́ẹ̀ bàbá gbé mọ̀ wá bàbá rí kété yẹn bá ní mọ̀ kọ́dà bọ́ bá jẹ́ pé wọ́n bá padà wá yá tọ́ ẹ pé torí tọ́lọ́run kò fi kọ́ ọlọ́run lọ́mọ ìgbà tí mo gbọ́ lẹ́nu pé wọ́n mọ̀ pé ta'allamna al-ilma li ghayri wọ́n ní sáfì ní mo sọ bẹ́ẹ̀ fàábàlì ilà ayakuna lillah bàbá máa kóòtì ọ̀rọ̀ yìí nígbà ìmọ̀ye ipe ta alamna lè ilma lè gẹ́yìrì ilà fàábàlì ilmu ilà ayakuna lillah bí màá bá pọ̀ ọ̀fẹ́ ọkọ̀ ó sì lọ bí màá bá pọ̀ èèyàn fẹ́ o ọkọ̀ wàláhì ó sì lọ bọ́ rí ẹni tó bá ní onímọ̀ púpọ̀ kò sí lọ kì í nímọ̀ náà ni ìmọ̀ fẹ́ẹ̀kì níbẹ̀ ní ọwọ́ rẹ̀ lọ́dọ̀ wọ́n pé ṣahida Allahu annahu la ilaha illa hu wal malaika oníwà ulul ilm qa'iman bil qist bọ́ọ̀ bá rí ẹ̀tọ́ bá lóní mọ̀kò sí lọ ìmọ̀ fẹ́ẹ̀kì lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ kì í ṣe mọ̀ gidi ká lè wá gbọ́ iye láàárọ̀ yìí lédi bí mo ti sọ ọ nídìí òní yìí ìwà bákẹ̀ pẹ̀lú evidence inú tíra Maulana àṣẹ́yìí Adam Abdullahi Al-Alori tíra yìí ni wọ́n kọ láti pé ká lè mọ̀ tán bí dáwà tí ń bọ̀ wá látàná àtọ̀la tí wọ́n pè ní tàríhù dáwà ilallah tàríhù dáwà ti ilallah bainal amsi wal yawm bàbá lọ́kọ tíra yìí kọ́dà nígbà tí ó jáde ọdún táwa wà ní sáísàtò jí ní tíra náà ó jáde ní 1983 a sì jòkó aka kà á níwájú wọn báyìí ní gbogbo náà wẹ̀ téèyàn bá ka mọ̀kọ́ dìímọ̀ yọ gan ni tí bàbá fẹ́ ṣe àbí kò sì ka hátìmọ̀ rẹ̀ ní hátìmọ̀ yìí ìní wọ́n ti wá sọ àwọn ọ̀rọ̀ kan àbáànú Ibrahim ọ wà á ràn mí lọ́wọ́ mhm. níbẹ̀ yẹn ẹ̀ sì tóbi. wọ́n sọ nígbẹ̀yìn bẹ́ẹ̀ pé kí ni o. awalan. lákọ̀ọ́kọ́. man arada an yakuna da'iyatan haqqan. ẹni tó bá fẹ́ jẹ́ ẹni tí ó máa pèpè sójú ọ̀nà ọlọ́run lódodo. fàlẹ́yìn an yurattiba ala nafsihi kulla yawmin awradan wa wadha'ifa min al-Qur'an al-karim. ọgọ̀rọ̀ máa ka Al-Qur'ani dáadáa. alladhi huwa yanbu'u ad-da'wati al farabalẹ̀ ìhànẹ́rẹ́ yìí pọ̀. ẹ ṣùgbọ́n náà tóbi àwọn èèyàn bẹ níyà yìí sóòtù máa dẹ́rù bèbí náà ni. bàbá ní ẹni bá yẹ jẹ́ àfa gidi tó yìí fẹ́ máa pèpè sójú ọ̀nà tọ́lọ́ ọ gbọ́dọ̀ mú alukurani ní àwòrán adùn rẹ̀ ọ gbọ́dọ̀ ní tí alukurani láàárọ̀ láàárọ̀ tí tàdábù rí pa rẹ̀ tí rí pa rẹ̀. ni kọ́kọ́kọ́ mú lójú páálí náà kó ṣe àtàmásùk bil Qur'an láàárọ̀ láàárọ̀ torí pé alukur'an tẹ̀yìn rí o. yambo da'awati fayya. Allahu akbar Allahu akbar omi ni agbalúgbú tí màá ya tọ́yẹ́ kókò sígbà tó débẹ̀ tí ọgbẹ́ yìí tí wọ́n bá mú bẹ̀ lónìí kó mú bẹ̀ lọ́la yìí tí wọ́n bá mú lọ́la kó mú lọ́tọ̀la. wa mazdaruha al-jayyash gbogbo tí a bá sì wá mẹ́ lálùbáríkà ibẹ̀ náà ló wà. wọ́n wọ́n alhadikatu fayha. ọgbà oko kan ní ìtọ́ ẹgbẹ́ kò sí rúrúgbìn tí ò sí bẹ́ẹ̀. la yamurru biha ad-da'iya illa wajada fiha ma yatibu lahu min ath-thimari an-nadija. bẹ́ẹ̀ ni ẹni tó bá wá tí máa ń pè kò sí náà tí máa ń ka àlùkùránì dáadáa yóò wá bá pé kò irú èso tóun wá ń tí òun ò ní dami lóhùn dami lóhùn. alikali anal qur'an alkarima. èso bẹ́ẹ̀ sunu najahi daa'i wa ilhamu qalbi. ẹ dúró o sirru najahi daa'i wa ilhamu qalbi لأن القرآن الكريم سر نجاء داعي وإلهام قلبه ẹ sì gbọ́lọ̀ tóbi ipe ẹni tí bá ń ka alukurani tẹ̀yìn rí hun alukurani tẹ̀yìn rí hun òun gẹ́gẹ́gẹ́ làṣírí tó lè mú ẹni tí bá ń pèpè ọlọ́run kó ṣe kí ni o kò jana torí bẹ́ẹ̀ yóò ti wá gán ní ọlọ́run yóò sì ti gán ní anagbà Muhammad gbogbo èèyàn tí ń ka alukurani tọgbọ yé tí ọba tó wá jana kì í gbọ́ yé náà gbogbo ẹ̀ níjẹ̀kẹ́ rí àkókò káàkó ayé náà bóòlù sì tó wá rí báyìí ọ̀ọ́ká ah, oh, bóò ti ń ká nǹkan ọ̀tọ̀ ní kìláà ọ̀tọ̀ ní tìláwà ọ̀tọ̀ ní tẹ̀rìtìlì èwo ló ń sẹ́nu gbogbo ẹ̀ ọ̀tọ̀ ní kìláà ọ̀tọ̀ ní tìláwà ọ̀tọ̀ tẹ̀rìtìlì èyí tó lọ́sìn ní káàdábí ọmọ ṣe ní tẹ̀rìtìlì ni àkàtúkà àkàtúkà ló fi jẹ́ pé gbàtí o ní warattilil Qur'ana tartila mọ́sítàrí tó mú àwọn mọ́sítàrí mutlaki ni kọ̀ọ̀láàlà kéèyàn tó gán ní alukur'ani kéèyàn pé mọ kàkà gburu afala yatadabbaruna al-Qur'ana am ala qulubin aqfaluha ṣé ẹ ti ẹ̀wòye sí alukur'ani pẹ̀lú tàdábùrí bí ẹ bá ń ké ṣe tẹ̀rìtìlá alukur'ani pẹ̀lú tàdábùrí ni kó tó lè gẹ́tì ó dùn ó sí láàrin mi. bí wọ́n ti gbà ká bẹ́ẹ̀ ti fi rí bẹ́ẹ̀ lónìí kì í sọ yìí o tí yóò jáwé èèyàn ọ̀pọ̀lọpọ̀ yẹn kí n ka alukurani tí ọ̀gá ni ti ṣe kí ni o ti ń ka ló fi pé abàlá yàtọ̀ dábàrú ní alukurani alákòlóbìn àkọfàlù ha kò wá jẹ́ kí padlock ti ń bẹ lẹ́mìí wọn kó ṣe kí ni o kò sí. òun sì ní máa ṣe ìyàmù fún yàn tí ó yí kéwọn á má màdájú ọlọ́run kó bó ti rí sẹ́yìn fẹ́ tọ́lọ́ọ̀ ni ìtọ́lọ́hún tí ò ṣe lérí ilẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe ọlọ́run lóhun dọ́mọ ènìyàn wà láyà sáájú náà mọ̀tàlífínà wọ́n lè sáríkà kàlàkọ́hùn bóòlù èyí ṣe fẹ́ pé mọ́sí àbí kan ni wọ́n mọ̀ rìn tọ́lọ̀ ti sọ nínú àlùkùránì pé kálukọ́ yàtọ̀ tọ̀ síra wọn. àwọn tó ní ilé ẹ̀mí náà ṣe tá a. má sọ di wá rọ́ṣà hmm. arabuka lajala nasa ummatan wahida. ìsọmẹ. wàlá yazalu na mukhtalifina. walizalika khalaqahum. وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين ọwọ́ àtòkè ìdáyìí dákẹ́ àyà kanu ẹnu ẹyọ kan ó tó kéèyàn ọgbọ́n tí wọ́n ń pè ní unity in diversity kéèyàn ọgbọ́n yé kéèyàn wọ́n pé nísìnyí ráìsì ló wù mí jẹ mo sì gbọ́dọ̀ gbogbo ayé náà ló gbọ́dọ̀ máa jẹ ráìsì ah, ah. ah, lásìkò tí ráìsì wù mí o ẹ̀bà ni ọmọ wẹ̀lú mi àmàlà ni ọmọ wẹ̀lú mi túwó ni ọmọ wẹ̀lú mi iṣu ni ọmọ wẹ̀lú mi tọ́ ọba ti wá ní túláàsì tọ́ máa ń jẹ ní kẹ́lòmí ọmọ jẹun o ti fẹ́ o ti fẹ́ o ti fẹ́ gbé nǹkan kúrò níbi tọ́lọ̀ ń gbé sí. mọ́dà aláǹkàlérú o ti fẹ́ gbé kúrò àmọ́ ibi tí ń lọ jìnnà mọ́jì ń sọ di ní tí wàá pẹ́ lójú kan gbogbo ẹ̀ náà lápàdà débẹ̀. wàkúwàtú burhanihi wàmíhá. o tó kẹlẹ́ kejì yẹn. sàníyàn. kúwàtú burhanihi wàmíhá jùsùlùkì ibẹ̀ ló ti tún wà rẹ̀ ṣe. Eh ibẹ̀ ló ti ṣe túnra rẹ̀ sí ibi tẹ́ ẹ ti rí i pé ìtẹ́ ìtìráyì kò lè ṣeéṣe nu kí o ike mọ́sàbí kan ní o gbé ẹgbàá àbí kí o gbé mọ́nájú kalẹ̀ kó lójú ọ̀nà kan náà ní ṣe kí ni o ní ọgbà curriculum kọ́ ẹ pé lẹ́yìn one way náà ló ṣe kí ni o lọ mọ́ kò ní work kò ní work. saniyan. ẹlẹ́ẹ̀kejì. àlẹ́yìn ayúlá zima kutubal ahadith nabawiya. ẹ wo kóòtù tó máa ka sunna na ko sai atamassuk bil qur'ani wa suna ka sahihil bukhari ẹ eh, gbọ́ wa muslimin. ẹ dákun sọ fún ọmọ kéwé kó ka buhari sóun ni ó lọlẹ́bà lọlé kó tó sọ fún pé tó máa kà ni o ti kọ́ nu tíra tí ń ni. nílé kéwú ni mùkáràrù re pe ogoro máa ka sọ buhari tí ìwọ ọba ká mọ́ ó kù sọ́wọ́ ìwọ ló kù sí lọ́wọ́ kìí ṣe bí àfa kí n gbé tíra yọ lọ́sọ̀ tó ní bọ́ ọlọ́dé máa lọ́dé bọ̀ ká sọ ya wèrè ni. ẹ̀yìn tí wọ́n mọ̀ pé wọ́n kọ́ sún náà mọ́ríkàsì ní o níṣẹ́ adamu sọ pé sọ̀yìn buhari ẹ̀ máa ká àti muslim ẹ̀gbọ́n àti siahu city gbogbo siahu yòókù náà siahu mẹ́fà náà la ní bá a ti rọ ọkùnrin mẹ́fà nu adabu lálọ́kùnrin mẹ́fà nu àdísì gbogbo ẹ gbọ́dọ̀ mọ bẹ lágbárí rẹ ni. fa innaha misbahu dhalam. ẹ̀gbọ́n tí bàbá wa wí ẹsìn gbọ́dọ̀ tóbi. òní máa ń tàmọ́lẹ̀ fún yàn ní òkùnkùn. innaha misbahu salam. bọ́rọ̀ bá dàrú mọ́ lọ́wọ́ ó rí inú súná ó rí dé ìbákẹ́. wa qamusul islah. gbogbo àtúnṣe díẹ̀ bá ti fẹ́ ṣe inú súnà yìí ló ti lérí inú tẹ́lá àdísì wọ̀nyí. wa mu'jamul irshad. bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bí yẹn mọ̀nà wallahi ọ̀nà bí tó lè gbé gbà náà nù. wa tawjihu sadid. tó sì fẹ́ lọ bí tó ní sọnù tó lè mú ọ tó lè kíìpù rẹ sí right path àti right way òun náà ni kò sí báyìí. thalithan. ẹ̀rí gbogbo syllabus àwọn kan bí tọ́ mọ́nu ẹ̀sìn gbọ́dọ̀ tóbi àwọn kìtàbù wàsúnà kìtàbù wàsúnà ní tí wọ́n kọ́ wọn nù iná ni ó jẹ́ ọmọdé gbogbo tí ọba sínú kìtàbù àti òun ò ní ṣe ni o òun ò ní gbà ọgbọ́n kìtàbù ó sì kọ́ kí ni o súnà náà ni kìtàbù wàsúnà kìtàbù wàsúnà kìtàbù wàsúnà tẹ́ ń gbọ́ ibi tí sílábọ̀sì tí wọ́n ṣe ni o ọmọ nù bàbá òdùnbẹ. sáà lisan. nínú sílábọ̀sì wa náà kún mọ́ àtàríkù ìsìlámì. ọgbọ́dọ̀ lè mọ ta ìsìlámù dáadáa. min awwal adil khulafa rashidin. tọ́ ọba mọ̀tà lé yín kọ́ mọ̀tà lé yín dáadáa ilé ìrẹ́ ọ̀pá àdìkí ni o wọ́n pìtàn bàbá rẹ̀ pàkúpà. iná ẹ̀ ni ò jẹ́ kí wọ́n máa kó wa bí ẹrú nísìn àmọ́ yálà yàtàn gbogbo nǹkan tí ẹ̀ bá dálẹ̀ àwọ̀ àtàn rẹ̀ ní mọ́ríkàsì ilé kò rọrùn fún ẹ̀kẹ́ òkú alẹ́rú ilé kẹ́wù mi ìtọ́ fi kó lẹ́rú ẹnu kìtàbù wa sunna òyìn òun gbàgbé ẹ̀ ojú ọ̀rọ̀ ni àmọ́ ń bẹ̀ tọrọ pin sí kan ìtàn bó wọn ti wá lo kìtàbù àti súnà agbọ́dọ̀ sí kíni o agbọ́dọ̀ mọ́ ọ̀tọ̀ ni kìtàbù ọ̀tọ̀ ni súnà méjèèjì náà agbègbè ànábì náà ni bó àwọn tí wọ́n wá sọ̀kalẹ̀ fún ṣe lò ó agbọ́dọ̀ mọ́ta rẹ̀ láti rí àwọn sàábé bó wọn ṣe lo kìtáàbù náà àti súnà láti rí àwọn sàábé. wọ̀fí ìmọ̀ wàhádùn kìsbẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n tó tọ́ ilẹ̀. ilẹ̀ tó lọ́ra ni o góòdù sì bẹ́ẹ̀ bí ká mọ̀ yìí náà. wọ̀kìzá ò dẹ́sì. kí ló fà á ni pé bẹ́ẹ̀ bá mọ̀ ọ́ ẹ mọ̀ bí wọ́n ti lò ó bọ̀ tẹ́ bá mọ̀ bí wọ́n ti lò ó bọ̀ wá ẹ mọ̀ bí wọ́n ti mistake ẹ mọ̀ bí ti tóra yín sí. ìtàn ìtàn bàbá padà kọ́ síbẹ̀ ní padà rí i ipe ìtàn òwúlò fún kankan kéèyàn kan máa gbọ́ ọkọ máa gbọ́ tàwọn ànábì ọlọ́run ọ̀hún rárá rárá lèlè eburati wàlẹ̀ ẹ̀zà ká lè wòye sí ni tí wọ́n bá pìtàn lé fún yín ìtí ò jẹ́ lówó ike bàbá kan yín bẹ̀rẹ̀ àdúgbò ìtìmọ̀ nánà kùnà ìtí wọ́n sọ fún ọ ni pé bí wọn náà bá lówó kọ́ ọmọ tó ṣe kí ni o tó fi ṣe é. tàríkì yìí sóyè jùsí ó láyà tàjá zàmínà alukur'an jùsí ó láyà tàjá zàmínà alukur'an kí ló fà á torí pé kísọ́sù là ń bí yáyìn bẹ nínú alukur'an àti ní suratul kísọ́s gbogbo suratul kísọ́s o èyí ntí ọlọ́run fẹ́ káwòye sí ni ìtàn àwọn tó sì lo gbogbo alukur'an yìí náà tí wọ́n lo kitabu àti sunna yìí agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ wòye sí ẹlẹ́kẹta nù kó mẹ́. rọ́ọ̀bì à ìbẹ̀ ìbẹ̀ júùsù eléyìí júùsù wùtà kọ́kọ́ júùsù dì nínú hmm. àlẹ́ ọ̀nsùrù dì ní ti ń bẹ́ nù mọ́nájú mọ́ríkàsì ọ̀nsùrù arabi àdìní ọ̀nsùrù islam ti mẹ́ ònù alikitaabu wà sunna àmọ́ èyí tí wọ́n wí bí eléyìí nísìnyí ọ̀nsùrù sàkáfí ni tójú yóò fi ṣe kí ni o tí ó fi là kéèyàn ọmọ tàn yìí jókòó ju yóò ṣe kí ni o tẹ̀díwírù ukul wal absar ní bẹ́ẹ̀ kéèyàn lè kí ó sùúrù sàkáfì nù ọ̀pọ̀lọpọ̀ ilé kéwù mi jánibù sàkáfì yóò ṣe bẹ́ẹ̀ wọn ò lajú sílábọ̀sì wọn kò jí wọn mọ kí ni o ìtàn bàbá wa sọ hárí májẹ̀ nǹkan jù kódà á mọ̀ tàdé nílé èdè yìí gbogbo tàwọn àfáà nílé yìí tá a mọ̀ kò sí kí ni o kò sí láti mọ̀ bá ti bá wọn lò nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá ọwọ́ ajé alájú ó já civilize ẹgbẹ̀rún ẹlòmíín kẹ́sì léyìn ni kò civilize torí tí òjò civilize ni pé kò mọ environment ẹ̀ kò sì mọ ti bẹ́ẹ̀. náà. rabi'an. ẹlẹ́ẹ̀kẹrin. kutubul akhlaq wa tasawuf al-ilmi. ó gbọ́dọ̀ jára wà rẹ ṣe é pé kìtàbù wa súnà nísìnyí àwọn sálábì ti fọwọ́ mu gẹ́gẹ́ bí wọ́n ti pera wọn. tí èsì ẹ̀yìn nìkan lẹ́ni bàbá wa rí kí gbogbo tí ẹ̀ bá ṣe ó yẹ kó tún wà rẹ̀ ṣe àwọn tí wọ́n kọ́kọ́ ẹ̀ wà tó yẹ pé ìwà la fẹ́ lò níbi táwọn ń ṣe kò ju wa lọ tíra àwọn Sufi ni ó yàtọ̀ sáwọn rádaràdé yìí tẹ̀ ń rí lónìí o tó yẹ pé ẹni táwọn wa rẹ̀ burú jù nísìnyí tàwọn sufi iná kò sí láti fojú ọ̀nà lẹ èyí tí ìdébẹ̀ ń á padà máa débẹ̀ ẹ̀sìn wọn làwọn ń sìn kí ló wá púrúfù yín tẹ́ fi mọ̀ pé lẹ́sìn ìwà ni gbogbo tẹ̀síwájú àti ìbáṣe tí ọba ti níwà bá ń sá ni hmm. ìwà ló jẹ́ pé àtàsánwó fúlà àmọ́lì. Eh torí pé tasawufu náà ó tún pé ríṣiríṣi tasawufu fásáfì ń bẹ tasawufu fásáfì ni kọ́ ọmọ rẹ sọ pé àkíkà kan bẹ ní sánmọ́ mo wá mo wá jèkè mo wá mo nígbà tí mo wá lálàá mo wá lálàá mo wá bára mi nínú àdúrà kan àdúrà rẹ wo àdúrà rẹ níta àbọ̀ fojú rí tó sì ń sọ fún wa tá a bá níbẹ̀ ẹ̀kọ́ kí lọ fẹ́ ṣe èyí tí ìlọbẹ̀ ọ̀nà gbogbo ẹ̀ náà lápadà dé torí ibi tá a ti dára wa nunu tàsọ́wọ́ olùfàṣàfi iṣẹ́ ajámọ̀ faramọ́ ibẹ̀ nu tíra yìí nígbà tí ọsọ yìí tó faramọ́ ọsọ yìí tó faramọ́ ipe tó faramọ́ ní jánibù táwọn súfí òníwá wọn súfí tó bá kọ́ níwá tó bá kọ́ níwá rẹ̀ tọ́yẹ́kẹ́ bò ti fẹ́rẹ̀ ara rẹ̀ lọ́n fẹ́rẹ̀ nìkejì náà la yuminu ahadukum ata yuhibba li ahihi ma yuhibbu li nafsihi. kéde sí èyí tá a mọ̀ fi ra sóko ẹrú eléyìí ò lẹ́tí ọjọ́ mẹ́ni á dé bẹ́ẹ̀. wọ́n fi yà tẹ̀rẹ̀bíyà tó. gbogbo ẹ̀ ní kó jáde wọ̀tẹ́rì bí àtúkí ni o anufus àwọn onísúfí táwọn àmà tó gidi ẹ̀mí wọn ni wọ́n kọ́kọ́ mọ wá bí ó ṣe fọ̀ mọ́ torí iná fìlì jásádì mọ̀dìkátà ìsà sọ́lá hat sọ́lá hàlì jásádì kò lò wá ìsà fásádà fásádà hàlì jásádì kò lò ádà wáyé alukọ́lù bá a ṣe ara yìí ni wọ́n tún ṣe kéye pé kéèyàn kínú yóò burú hmm. kó jẹ́ lé rẹ̀ kí kínú rẹ̀ ọmọ sí kínú kọmọdà kọjú nínú bú àwọn tí inú máa ń má tí wọ́n máa ń sà pé inú yẹn gbọ́dọ̀ mọ́ tó bá fẹ́ sẹ́sìn àwọn tó mójú tó bẹ̀ ń sóyé àwọn sufi ni kéèké gbogbo sufi bàbá gbà wọlé sóyé kó o bẹ̀ náà. khamisan. ẹlẹ́ẹ̀ka àrùn ìtì ìkàtọ̀ ìbátan máa kálọ̀ bá máa kálọ̀ ìkanjú ni ẹlẹ́ẹ̀karùn. tàríkù dáwà tí wọ́n dùn áàt. ìtàn àwọn tí wọ́n tí wọ́n ti kọ́kọ́ ṣiṣẹ́ yìí ní rí níwájú yín tí wọ́n kọ́kọ́ lo gbogbo tawí wíyẹ ṣe sábẹ́ agbọ́dọ̀ mọ̀ tán wọn tí wọ́n ti kọ́kọ́ ṣe dáwà yìí náà agbọ́dọ̀ mọ̀ tán wọn ká mọ̀ bí wọ́n dá sí ká mọ̀ bí tí wọ́n kù sí ká mọ̀ kí ni wọ́n rí ṣe ká mọ̀ tí wọ́n rí ṣe kí ayé tí wọ́n lè dá lónìí ju títí kí ni o ju tàná lọ tàríù dáwà wàdùwàt kí ló wẹ bàbá rí bẹ́ẹ̀. zalika li anna tàríkà la yukutabu wala yudrasu limujarradi zikra aw salwa. ká máa mọ̀tà wọn ká máa pàtàn ká máa pàtàn kí pápá la fẹ́ máa ṣe. sóye ká máa pé àmàlẹ́kà kan bẹ ọgọ́rùn-ún erí lónìí bàbá lẹ́jọ́ tó dáńbẹ̀ gbogbo ẹ̀ náà ní wúwo de kí òde kó òde wá sí kọ́mọ́ òde sọ̀sọ́kúsọ ọ̀rọ̀ tí ọ̀lẹ́sẹ̀ lẹ tí ọ̀wà mọ̀ọ́dún yìí èyí ò kí tán àlọ́lọ́ ń pa àwọn kọ́ sọ̀tàn àwọn ẹnìkan tó jẹ́ pé a lè rí òye níbẹ̀ tá a lè kẹ́kọ̀ọ́ níbẹ̀ tí ó wúlò fún wa. وإن القرآن لم يكن ليهتم بأخبار الرسل wa qisasul anbiya illa lil ibrati wal izah. ẹ sì gbọ́dọ̀ tóbi. alukura yìí náà ṣe dédé máa pè táwọn ànábì Ọlọ́run gbogbo táwọn ànábì Ọlọ́run tọ́pa ọfẹ káwọ fi wòye kankan ni káfi rẹ́kọ̀ọ́ ká lè kẹ́kọ̀ọ́ ká lè kọ́ṣe wọn. sọye ó ní wùláyíkà nígbà tó sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run tán ó ní wùláyíkà lazina adahumullahu. wábí ìhùdá àwọn èkìtàdé àwọn tá a fọ̀nà mọ́ ńlá wọn fọ́ yìí wábí ìhùdá àwọn èkìtàdé pẹ̀lú ojú ọ̀nà wọn náà ní kí wọn náà wá kọ́ sí o ó tún wá sọ bìkan pé wàyí ń kàfàrà a ò láì wàkọ́dúwà ká nàbí akọ ọmọ lẹ́sùn bíá bí káfíìrì báwọn kan bá tiẹ̀ láwọn ò nílò ìwọ́ lò ó ọ ọlọ́ọ̀lá ànábì náà kó wó tàwọn àná àti tìjẹ tánú àwọn ànábì ọlọ́kọ́ kọ́ sí wọn táwọn kan bá tiẹ̀ láwọn oníwó tàná àti tìjẹ ta nínú àlámọ̀rí wọn fi wọ́n lẹ̀ ìwọ sáṣe o àwọn kan ń bọ̀ wá táwọn padà wòye gbogbo nǹkan tá a wí tí wọ́n sì fi ṣàǹfààní sóye gbogbo bẹ́ẹ̀ ń janibu kini o janibu sakafi ni markaz ó tún wá kọ àjanibu fikiri nínú tíra mi ìmọ̀sán yín gbà mí janibu sakafi àti janibu fikiri láàfin jọlé kéwù kankan. bàbá náà yìí tá a bá wa sọ bẹ́ẹ̀. wa kullu man tarabba ala hadha al-manhaj alladhi ẹni tá a bá gbé gba ojú ọ̀nà tá à ń wí kullu man tarabba ala hadha al-manhaj alladhi àwọn manhaj tá a dákọ̀ fọ yìí ẹni tá a bá gbé gba bẹ̀ tá a tẹ́ ẹni rẹ̀ lérí ẹ̀. ثم لم تتبلور الدعوة في ذهنه ولم يتصور في عقله منهج من تلك المناهج ولا أسلوب من تلك الأساليب فلا يقحم نفسه في ميدان الدعوة tó bá ti wá rí i pé lẹ́yìn bàtà kọ́ ni gbogbo eléyìí tán ó tún wá rí sẹ́sẹ́ ó tún wá jáná dáwà rẹ gan iṣẹ́ ní káwọn èrò rẹ ọmọ pọ̀ wọ́n túká ni lọ́ọ́ lè wá sẹ́mi ṣe ẹ bí ẹnìkan tó ní tó ní ẹ mọ́ lè ta ni ẹ mọ lọ ta pákó ẹ mọ lọ tòróró kọ ọgbà gbọ́dọ̀ wò sí kí ni o kò dá fóònù àmọ́ kí n tó lọ bẹ o tàríwù dáwà àti dùhàtì yìí tí bàbá ní káwádìí àwọn owó ni ó yẹ káwádìí wọn àtúrí yìí náà gbé tíra mi jáde ẹ máa omi títò tíra yìí ni àdínú ànàṣehà àdáfòlù markaz wà mafhumu da'watihi èyí tí markaz tí wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ àti dáwà tí markaz ń ṣe tíra yìí ni ọgbọ̀dọ̀ bá mu tí ọba ti bá tíra yìí mu àti wọ́tọ́ dáyé kí markaz tó ń wọ búlù yìí lẹ̀ gbogbo ẹni tí bá wọ búlù yìí tí ọba ti gbàgbọ́ yẹlé yìí ó yẹ aṣọ rẹ̀ kọ́mọ rẹ̀ wà kára kọ́mọ lọ wà kára àti léèsì. àgbà aláyè kọ́ máa ṣe yíò sóye bẹ́ẹ̀ ni àdínú ànàṣeha wá kábẹ̀ fún mi ní page thirty one ní àyè ẹ máa gbọ́ o yìí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ díẹ̀ díẹ̀ ni o. bàbá náà ń pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe wáàsí lónìí àbí tẹ́ ẹ ń ṣe dáwà. àyẹ̀rọ̀ bá wù bí àǹfùsìn mi ní àdìyẹ lọ́sùmá gbogbo ìwà pálapàla tẹ̀sẹ̀ yìí ẹ̀ dá dúró. wà á yẹ dúró. ìwà pálapàla bàbá ti rí i pé wà pálapàla káwo tó kú ló ṣe kí ni o ló ti bẹ̀rẹ̀. pẹ́yìn tẹ ẹlẹ́sẹ̀ dá wà ìwà pálapàla ti bẹ lára ayé yìí ẹ̀ dá dúró. ẹ fẹ́ mi yé sùúrù níbi ìwà pálapàla yìí. bàbá ti rí i pé sí ìwà pálapàla ṣe kí ni o ó pọ̀ lára wọn jẹgànjẹgàn rédèrèdè. ní nǹkan tó yẹ pé kọ́lá bí gbogbo èèyàn bá rìn síbẹ̀ ọmọ mọ́ríkàsì tó bá kà yìí kò gbọdọ̀ síbẹ̀. yàní pé gbogbo tó kà kọjá ara rẹ nu èèyàn sì gbọdọ̀ kà mọ̀ débi kí mo ṣe kí ni o kọjá ara rẹ̀ kí ni kọjá ara haúsá nù ń sọ nǹkó kí mò ń ṣàtúnṣe rẹ ẹni tí mò ń bá ti ṣàtúnṣe rẹ kọ́ lọ kọ́sẹ́ kọ́ mọ́ lọ sí kọ̀ǹdọ́ ìmọ̀ máa já ara yẹn ni ike wà pàlàpàlà ti bẹ lára yín tẹ́lẹ̀ sí wá sí i ó tó gẹ́ náà. wàyẹ̀dì rúṣù tàrí ìlú àìsí ilẹ̀ yìí. ẹ lọ lè kọ́ ìtàn ẹlọ lè wo àwọn tó ti lọ lójú ọ̀nà yìí àwọn duhatul awwalin alhakikiyin tó yẹ pé wọ́n ṣiṣẹ́ yìí wọ́n jáná gbogbo ayé sì ni pé wọ́n jáná kẹ́ ẹ wá kọ́sẹ̀ wọn kẹ́ ẹ kọ́sẹ̀ wọn bàbá làwọn kan bẹ tó gbọdọ̀ jáná bẹ́ẹ̀ bá rí i pé ẹ̀ bá ń ṣe parapàlà lù kan ìtẹ́ try láti restore ni pé ẹ béèrè tàn kẹ́ ẹ wá káwọn ọmọ yín ní tàn àwọn tó jáná lójú ọ̀nà wọn tí wọn ò ṣe parapara gbogbo yẹn náà kì í ṣe parapara tí gbogbo ayé sì mọ̀ pé wọ́n ṣe kí ni o wọ́n jáná torí bí bá jáná ni wọn ò ní wọnú tàn á ní wọ́n tó máa kọ́ ọkọ̀ wọn lẹ̀ ẹ máa wo ṣé o ẹ lè ṣe ìrọ̀lẹ́ máa láàyè náà. الوعاظ معروفون من صدور الإسلام إلى اليوم. àwọn ẹ máa gbọ́ àwọn tá a mọ̀ látijọ́ tí Islam ti bẹ̀rẹ̀ tí wọ́n ṣe wá sí aláyé tẹ́ pé títí dì sí ìtàn àwọn ọ̀parẹ́ títí dòní àwọn míì tún wọbẹ̀ àwọn ní kẹjọ. bàbá ní màá fún yín lápèjúwe ibi tí ń lọ ni ẹ má wo ẹ wo ọmọ mọ́ríkàsì kéyìí ọ wà lọ́wọ́ rẹ èmi ọmọ tẹ tó fẹ́ kí bàbá yín ó ṣe o tó wàá fi dọ̀tá yín. àtẹ̀yìn tí èsì tẹ̀ kéwú lọ́dọ̀ rẹ̀ náà kí iṣẹ́ Ádámù ṣe fún yín tó fi dọ̀tá yín. ẹ máa gbọ́ ẹ rí nísìn. alimami maaliku bọ́lá anas. gbogbo ọmọ mọ́ríkàsì ọ̀gbọ́dọ̀ máa mọ̀tà máa máàlìkì. kéèké kọ́ ọmọ mọ̀tà máa nìkan a bá ẹnìkan fún tó jọ náà ẹni tí baba tí lọ́wọ́ hmm. Imam Maliki la kọ́kọ́. bàbá ní ọmọ mọ́kàsí gbọ́dọ̀ mọ̀ tán Imam Maliki kí kókó mọ̀ tán rẹ̀ lásán kọ́ máa wú ilẹ́nu kó ṣe kí ni o kọ́kọ́ ṣe rẹ̀ bí ẹ bá rẹ bí léwó tán Imam Maliki ọmọ pẹ́ni tó yẹ kéèyàn kọ́ ṣe láàfáà ni hari haiba àti jàlálà wá ṣe kí ni ó jáde lára rẹ̀ Imam Darul Hijra hmm. Imam Madina a sọ yìí níjọ́ mi gbogbo ẹ̀ náà lágbè wá sí muhadara yìí náà. al-imam ahmed bin hanbal. ẹ sì gbọ́dọ̀ tóbi. imam àwọn alùsùnà wal jama imam alùsùnà wal jama torí dá bá sọ̀rọ̀ alùsùnà àjàmá ipa alùsùnà àjàmá mọ́sí àbí kan ni wọ́n ń tẹ̀lé kété gbogbo mọ́sí àbí ìdí wọ́n ń tẹ̀lé jù mọ́sí àbí ìmáàmù ahmad bọ́nà hanbal. bàbá sọ tàkọ́kọ́ èyí táwọn tàkọ́kọ́ tí bàbá ti dákọ́ èyí táwọn nàìjíríà tẹ̀lé lánàá nù ìmáàmù Málíkì gbogbo agaribu fúrẹ́kì àyè tá à ń tẹ̀lé nu láti mọ́gìrìbì ló ti dé àwọn màgàríbà ló gbé mọ́sí àbí rẹ̀ wá. bàbá ọ̀tako kí bọ́ bá màná èyí tó wá fẹ́ gbédé lónìí òní ti ìmáàmù kí ni o ìmáàmù ahmadu amabali àmọ́ àmọ́ mọ́sàbí ìmáàmù ọmọ ahmadu amabali láfíríkà yìí tẹ́lẹ̀ bó ti yẹ ká mà á lónìí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde ọ̀la pé mọ́sàbí ẹ̀ ni wọ́n ń lò ní mọ́kà ni wọ́n ń lò mọ̀dínà wọ́n wá fẹ́ wọ́n wá fi ṣe pé kọ́jẹ́ pé kó kọ́ kálẹ̀ ju ti ìmáàmù málìkì tó bá ń lẹ̀ lọ ìtòdìjànù bàbá àtakọ̀ ẹnìkan méjèèjì bó ti dákọ̀ mọ́ málìkì lọ́dàkọ̀ ìmọ̀ máa ń bàjẹ́ kẹwò ìpè olóòtú mọ̀ pé wọ́n ra àwọn ọmọ kéwú tí wọ́n fẹ́ jọ wọ́n wọ́n rí ọmọ kéwú tó fẹ́ jọ mọ́ Muhammad Amali bàbá lójú ọ̀nà lọ́wọ́ èyí tó fẹ́ jọ mọ́ Maliki bàbá ní kíni o ojú ọ̀nà lọ́wọ́ wọ́n sì mọ̀ pé mọ́sí àbí wọn kíni o ọ̀tọ̀ọ̀tọ̀ ilé kéwú mi Ahmad Amali nìkan ni ọ̀dà kọ fún yín gbogbo tí wọ́n bá sì mọ yìí láyé mọ́sí àbí ọmọ Ahmad Amali ni especially tó bá yẹ pé mọ́sàbí tó bá yẹ pé ilé kéwú àwọn alùsọ́nà wàlìjàmà. ẹlẹ́ẹ̀kẹta. Hasanul Basri. ẹ wo ẹ wo tí ọjọ́ ra wọn tí bàbá fi ń tira wọn Hasanul Basri bẹ́sibẹ́sọ àwọn oṣù fi ń bẹ lára tiẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ tá alákọ̀ọ́kọ́ tí bàbá dákọ̀ onífíkìw púpọ̀ ni hmm. Imam Maliki èyí tí bàbá tún dákọ̀ tẹ̀lé aládìísì púpọ̀ ni òun ní tani amadu ọmọ àbálì tó yẹ ọmọ fíkì tòótọ́ àmọ́ fíkì rò tádìí sí ọgbọ́n àdìsí pọ̀ lérí rẹ̀ ju kí ni o fíkì lọ. ìjọ mi sọ wọn fíkì láàmọ wa lójú oní àdìsí lọ náà àbúrò aládìsí lójú wọn fíkì lọ́jọ́ mi ní mọ sọ. question mark yes oh, oh ta ló jura wọn lọ àwọn àwọn méjèèjì náà látẹ̀lé gbàgbára rẹ bá ti mọ àmọ́ kálukú gbọ́dọ̀ mọ dédé ara rẹ̀ àmọ́ sálùlù bàṣírí yìí tó yé irú àwọn àfọ́sùdù ni tẹ́gbọ́lọ́dọ̀ wọn ni kí ní ọ̀rọ̀ tàṣọ́wùfù yìí ṣe kí ni o ó ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nígbà tí tàṣọ́wùfù ń bẹ ní tàṣọ́wùfù pọ̀nbélé tó bẹ ní àtàṣọ́wùfù khalis tó wà ní tasawufu amali alkhalis tí ò tí ì sínú kọ́ máa pín sẹ̀ríà pẹ̀lú àkíkà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ sẹ̀ríà àtàkíkà náà yìí sọ òkú sí kan tí ò yé mi ẹ̀ sì gbọ́ lọ́n tóbi tí àjẹkẹ́ mọ kíní bẹ́ẹ̀ èmi ọ̀fẹ́ kéèyàn máa jiyàn ta o tó bá ní gbogbo tí mi yóò rí bẹ́ẹ̀ jíkèmí lọ́ọ́ pàdé ni kò òfin tí ò yé mi kò yé mi mo rẹ́dì láti gbà lọ́dọ̀ rẹ ìtí ọ̀bá sì yé wọn náà a lè fi yé wọn náà ẹnì kò ní mọ̀ tán máa àwálé ilmu jẹ̀mí an ahadon, láwàláwo máa ráza wo alfasana ẹnìdàmọ́lẹ̀ ẹlẹ́mọ̀ bá ẹ̀ dán gáòrò o. فوز من كل علم أحسنا ما هو العلم جميعا أحد ولو ما رزه عليه فسنا إنما العلم بعيد قربه فوز من كل علم أحسنا ẹnì kò lè ní mọ̀tá orin tí mo kọ yìí gan-an ìjọ tí kọ́kọ́ gbọ́ lẹ́nu bàbá mọ̀lánà ṣe adé màbdálà ni tí wọ́n kọ́ wa ike máa hà wálé ìlímú jẹ̀mí a máa hà wálé ìlímá jẹ̀mí a àhàdùn àhàdùn yìí ní fáìlì àlẹ́ ìlímù yẹn ni màfúlù máa hà wálé ìlímá jẹ̀mí a àhàdùn láwa làwọn máa rázà wọ alẹ́ fásánà ìlànàmọ́lẹ̀ ìlímù bá ẹ̀ dọ́ gáwòrò báwo sọ mẹ́tọ́lẹ̀ ẹlẹ́mẹ̀ẹ́ àṣànà ẹ̀ síbẹ̀ ni. bẹ́ẹ̀ ti kó rìn tó ọlọ́run lọ́ba àlímù èyí ò lè bọ́ lọ bí ẹ bá lóun ní màtá o ti mọ ọlọ́run tán yàn yàn nù ni èyí ò sì lè mọ ọlọ́run tán ọmọ débì kan ni ó dúró bẹ́ẹ̀. kọ́lá bọ́ bá lo wọ́n bá lo one thousand years torí pé imagine o èyí tó bá dá ń bẹ̀ ni kò sí kí ni o ni kò mú èyí tó dá ń bẹ̀ ni wọ́n kọ́ wa yìí asanu libasiri sẹ́yìn rí báwọn tó o bá lọ lè tú rẹ wò ọ wà á rí bó ti rí ga. wò Sa'id ibn Jubair. sẹ́yìn rí Sa'id ọmọ Jubair sẹ́yìn rí àwọn oníhùn ló mú Kùránì nù àwọn àfáà tí wọ́n máa ṣe wáàsí àmọ́mọ́ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ púpọ̀ olómùlù kùránì ni sẹ́tùrì wọ́n dá akọ̀tọ̀ ní fíkìú ẹ wo ṣé adama bẹ́lá ọ̀dọ̀ ìtọ́ mọ àdísì dáadáa ọ̀dọ̀ ìtọ́ mọ tasawufu dáadáa ó tó mọ súdù dáadáa àní pé tasawufu kó mọ súdù dáadáa wọ́n ní ní azúdù tó yẹ pé ti àhàlákì tó yẹ pé samara tó mi samara ti tasawufu òun ni azúhòdì níta fi mọ̀ pé lágbájá yìí á ó ń tàṣọ oníkó ní sùúrù kọ́ mọ́ kàyé mọ́yá kọ́ mọ́ rọ̀ máyé kọ́ kásẹ̀ gbogbo àwọn oṣù fínísì wọn ti rọ̀ máyé wọn kásẹ̀ ńlẹ̀. ọmọ púpọ̀ àfọwọ́ àsìnì ọmọ púpọ̀. ẹ mọ̀ kan. wà á burúkú ní ubaid. àtàbúrò bá ọba ubaid ọ̀tẹ̀lé òyìn náà. wà sa'id ibn al-musayyab. amúrò ọmọ ubaid yìí ṣe bẹ́ẹ̀ mọ́ yìí pìtàn òun náà fún yín sa'id ọmọ musayyabi òun náà àfọwọ́dí sùdù ni àbò wà ni tó yẹ wọ́n bá wà níbi aago wà sílẹ̀ àwọn yóò sì máa sunkún Sa'id ibn àgbàlagbà fáàní tó sin náà tó jáná náà. sumali imaamu al-Ghazali. ẹ wo ẹ ọ ẹ Imamole al-Ghazali àti ẹ̀mọ́ tá a pè é àwọn kan rí lóní wọ́n rí lóní súnà àwọn kan rí lóní súfí àwọn kan rí lóní fásáfà fàìlàsúfì torí pé rọ́jùlú mọ̀ sọ ẹ̀yọ̀ bí bàbá wa ṣe Adam Abdallah àti rí ni Gazali ṣe kíni o lórí. sáwọn etí mo fẹ́ bẹ̀rẹ̀ náà rẹ pé sáwọn alùsùnà ṣé wọ́n fara mọ́ wọ́n fara mọ́ mọ́mú Gazali ìpara àwọn ni inú mọ́ra àjù tiwọn àbí wọ́n rẹ́dì láti kọ́ ọmọ kéwú wọn nítan kíni o ìtàn Gazali àti kí wọ́n sì pé kí wọ́n jọ kíni o kí wọ́n jọ mọ́mú Gazali èyí yín padà sọ̀rọ̀ kan tẹ́nìkan fi mú mọ́lẹ́kàsí pé ọmọ bọ̀dá ta ni tí ń wí tí ń pa tí ń tí ń pàṣàmọ́ rẹ̀ kí ni ó ṣe fún mi èyí ọmọ akóredé ni ọmọ kéwàá lòun náà bẹ́ẹ̀ ni yes ọmọ kéwàá ni nígbà tí ń bẹ́ẹ̀ dá ìlú màá àwọn ẹlẹ́mí ṣe pọ̀pọ̀ wọn rí. Ah. àwọn ọmọ èmi ọmọ pírọ́blẹ́mù wọn ni òun lọ́wọ́ akómọ̀tán nísìnyí tí wọ́n á lu má wà nísìnyí ike ẹ̀sẹ̀ tó lójú ọ̀nà kan náà ẹ̀fẹ́ jọmọ bàbá tó ń tí ọmọ tí ó yà sí sì ni nu tó jí máa ṣe lẹ́kṣọ̀ yìí náà kó ipe tẹ́ ẹ bá mọ̀ ẹ má ṣe kíni o ẹ má dá sí torí bìnnáwó ló hókùnmí yìí nísìnyí fáríwá ń tàṣọ wúre yìí ni gẹ́gẹ́ bí àwọn àfọwọ́ ní òṣùlù fíkì ti wí ẹ lè má ntẹ́ ẹ gbọ́ yẹ ẹ lè má dájọ́ ẹ èyí tó burú jù nílẹ̀ Yorùbá lónìí ni pé àwọn èèyàn faligéṣẹ̀ kan ṣe Adam Abdallah lẹ́yìn pé wò ó sì gbàgbọ́ yẹ ẹni tẹ́ ẹ gbàgbọ́ yẹ ẹ lè mọ faligéṣẹ̀ kan ibo lẹ sọ́ọ̀dì rẹ̀ dé náà tí wọ́n ní ká ojú tọ́ wálẹ̀ ká gba tiẹ̀ àmẹ́mi ọ̀rá yẹ bú o àlàyé náà ni ṣé gbogbo àwọn èyí sì wèsẹ̀ ni ọlọ́run tí wọ́n kà yìí bọ́bá ní wèsẹ̀ ni ọlọ́run mẹ́lẹ̀ ọlọ́run tiẹ̀ wá ìsó wabnu taymiya. ẹ gbọ́ wabnu taymiya wabnu taymiya wabnu taymiya ẹ wo ẹ wo ìsọ́fù sí adamu abdallah àdáàlà àti ìsọ́fù tó ní agbára ṣé ádámà dákọ̀ ibnu tèmíyà ọmọ pé gbogbo wọn náà ló ní kùdìẹ̀kùdìẹ̀ nínú ẹrù wọn o gbogbo àwọn àfáà yìí náà bẹ́ẹ̀ bá rẹ̀ lé wájú ẹ̀ tí wọ́n kọ́ ní wọn àti táwọn náà gbáyé ṣe ọ̀yẹ́rì mistake ń bẹ́ẹ̀. àmọ́ mistake wọn ọ̀yọ́ wọn kò ní sáfà àwọn àfa kò sì ní àmọ́ fún wọn ní respect tí wọ́n deserve lọ́wọ́ wa ṣé adam abdallah ní dá akọ nísìn ibnu tèmíyà yẹn ìgbẹ́nu tẹ ẹni tẹ́ kẹ́ mọ̀ dáadáa tẹ́sí lè kọ́ sí ẹ ibnu tèmíyà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi kọ́ àtọmọkéwẹ́ àjọsíyà ọmọkéwẹ́ nu ó dákọ àfa ó tún dákọ ọmọ kéwu àwọn méjèèjì nínú àwọn àtibáwọ amọdọ màbálì ni gbọ́sẹ̀ àbí amọdọ màbálì ilà wọn bá lọ sẹ́gbọ́ inú tèmíyá gbogbo ayé lọ́mọ̀ pé òní ìmáàmù sáráfí lónìí ìmáàmù alùsúnná wal jamaa amọdọ ọmọ tèmíyá táǹpẹ̀ ní sheikhul islam. ìmọ̀ yìí lọ́wọ́ hárí hárí hárí òun náà fẹ́ràn mọ̀ hárí hárí hárí hárí kò jó níyàwó ó kú lápọn ni wàláì kò sí àlébù bẹ́ẹ̀ àwọn kan ọlọ́run dá wọn ìtọ́nà kan ní káwọn wá ṣe láyé nù wọ́n sì ṣe hárí ọlọ́run ló ṣe kí ni o kọ̀yọ̀ àwọn kan tó ń bẹ nínú àwọn awúlẹ̀ àmọ́ òzáàpù ni làwọn wá gbogbo àwọn àkáàdì yìí nìsín mọ́sí àbí tí wọ́n nu gbogbo àmọ́ Suyuti gbogbo wọn ẹni ọlọ́ọ̀ni gbogbo wọn. ẹ̀wọ̀n pa ni inú tèmi àpàrà kú sí àmọ́ gbogbo èèyàn bọ́lá mọ̀ pé ìgbà rẹ̀ ni òféfọ́ rẹ̀ gbígbà yọ̀ bá ti fẹ́fọ́ yẹn yóò ṣe kí ni yóò níyọnu. bó ti wá dáa tó na àwọn afárá lébu rẹ̀ lẹ́yìn tó bá kà náà wọ́n ní ọkọ́ ṣe ibi tó dáa sí ibi tó kù sí ẹ̀jìnà sí bíyàn bá béèrè yìí náà kò bóde kínú ń bẹ́yìn ni bí ń kọ́dà gbogbo táwọn ọmọ kéwù rẹ̀ sọ lérí rẹ̀ tí wọ́n kéwájú ẹ̀ tí wọ́n ṣàbòsí ẹ̀ gbogbo àwọn sàbí yìí nísìnyí nínú ọmọ kéwù ẹ̀ ni ìmáàmù sàbí. tó ní tíra la làálàmì yẹn títí rẹ lọ rẹpẹtẹ gbogbo rẹ tàríkì ni zàbí lọmọ kéwẹ mamu zàbí náà ọmọ kéwẹ ni tó jókòó kéwájú ibnu tèmíyà báyìí ọsọ ń tọ́ da ń pa àfáà rẹ̀ ó sì sọ yìí tó kù díẹ̀ káàtó. ìjọ mi ni màá sọ bó ti kọ yìí náà àwọn tíra kan ibẹ̀ lọ́wọ́ yín ẹ lọ léwò báà náà lọ tẹ́ màrán yìí o. wọlé ìzọmọ ní abdulsalam. ẹ wo ìzọmọ abdulsalam yìí àwọn ni ọmọ mọ́sárì ni fàkíhùn umar àlẹ́ ìzọmọ ní abdulsalam. nígbà tó kó òun pẹ̀lú ìmọ̀mù láìsí lọ́jọ́ ló gbà bí láìsí pẹ̀lú málìkì wọ́jọ́ ló gbà bẹ́ẹ̀ ni láìsí ọmọ mọ́sáì ni isu àlẹ́ isu bùnú abdulsalam ọmọ mọ́sáì ni. báwọn ṣe tún ojú ọ̀nà táwọn tún ní ojú ọ̀nà ṣáfìí ni. ṣàfihàn làwọn wọn ò tẹ̀lé tí amọ̀dọ̀ máa bá nìyẹn lọ àti Ibn Taymiyyah ẹ máa wọ́n o mọ́sí àbí oníṣẹ́ adamu ti dakọ wọ́n ti dakọ tàwọn ti ṣáfì wọ́n dakọ tàwọn àǹbàlì wọ́n dakọ ti àwọn ọmọ màlìkì tàbá ànífà náà bẹ́ẹ̀ ìṣó. wa Muhammad ibn Abdul Wahhab. ẹ ṣùgbọ́n náà tóbi bàbá tún dakọ Muhammad ọmọ Abdul Wahhab nínú àwọn atẹ́lẹ́jọ́ Muhammad bin Abdul Wahhab ṣé Adam ló dákọ ẹ̀ ìsìnbẹ̀lá kọ́lẹ̀ títí dọ̀la wọn ọ̀pá tíra rẹ tí bàbá fi kú kò tó ṣe tẹ́gbẹ̀ pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú ẹ̀yìn tí wọ́n fi ń lọ Muhammad bin Abdul Wahab bàbá ní ibi tó da ibi tó wá tó kọ́ mi tí ó kù díẹ̀ káàtó mi ọ̀rọ̀ rẹ̀ yín tó padà ká gbogbo wọn bàbá padà tún screen wọn ó screen wọn kálukú ẹ̀ e gbọ́dọ̀ tóbi àmọ́ kí adálẹ́bù wọn ò sọ pé wọ́n ṣe àfa Muhammad ọmọ Abdul Wahab nù ànájídìí. lẹ́yìn nígbà tí nǹkan gbowó tíráì gbogbo wọn ni mo pìtàn wọn síbẹ̀ nínú tíráì juhudu alámọ́tì alóòrì fitẹ̀tì bíkì fíkì ìlbíyà ti bàbá ọ̀yọ́ kú láàfa tí pé ọmọ kéwù wọn gbọdọ̀ mọ̀ tán muhammadu abdulhab dada àti erípa kìló kó nínú ẹ̀sìn torí bí ìbáṣe bẹ́ẹ̀ ó jí ta pẹ̀lú àwọn ará mọ́kàtàrà mọ̀dínà toríjọba ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí inú ẹni tó ràn wọ́n lọ́wọ́ tíjọba fi múlẹ̀ muhammadu ọmọ abdul wahab ṣe kíni o ẹ̀ǹbẹ̀ǹbẹ̀ wọ́n jọ ṣe tààwánà pẹ̀lú ọba ni láti fi lè fìjọba múlẹ̀ bàbá ló ní kí gbogbo ẹ̀yin aláwọ̀ ẹ̀yin oníbùlù yìí kẹ gbégbó ti yẹ kẹ́ ẹ rí nu ìní gbogbo èyí làwọn àmọ̀ nísìnyí òjò dààmú wa kò wá dìgbà tí wọ́n wá ń jálù àwa nísìn tán jálù wa ló já wá dìde bí èèbá ṣe bẹ́ẹ̀ ní sàwọn sọ pé yòó sí lójú ọ̀nà ìgbà ẹ̀pá lè kùtù àrẹ wákà yìí tó bá wà mí tí náà yẹri náà muhammadu ọmọ abdul wahabinu anajidi. wa usman bun fodio. ẹ sì gbọ́dọ̀ tóbi ẹ wo dáadáa ṣe àdá màbẹ́lá bó ti gbogbo àwọn tá a sọ látàárọ̀ ilẹ̀ lárúbáwá ni wọ́n bàbá wa padà wálé bàbá wa wálé ike bí muhammadu ọmọ abdul wahabi ti tóòní ẹni tó ṣèdè díẹ̀ láfíríkà usman ọmọ abdul wahabi òní. Usman ọmọ Fodio ni kọ́dà Usman ọmọ Fodio ó tún supasídìí ẹ̀ Dafodio ó supasídìí ẹ̀ torí pé dáwà àti ọba ti ní Nàìjíríà ti báyẹ pé wọ́n parapọ̀ máwọn ọba ní Muhammadu ọmọ Abdulham eléyìí ọba akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́wọ́ ó sì fìdí ẹ̀ múlẹ̀ ó fi dọ́là múlẹ̀ ẹnìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́wọ́ ṣé Usman ó sì fi dáwọ́là ó sì kéde ó fi múlẹ̀ ojú àjùlọ ni ojú àjùlọ ni muhammadu abdul ahab ò lè rí ìṣe àwọn àwọn alákàlọ́ parapọ̀ mọ́ ṣé usman ni òun dìde pẹ̀lú àwọn àfa àtàwọn ọmọ kéwẹ̀ ni wọ́n sì gbàjọba náà ó sì fi múlẹ̀ níjọba islam wọ́n sì lò lọ́gọ́rùn ọdún lérílẹ̀‐èdè yìí òun pẹ̀lú àwọn wọn yóò sì pàdé níbo táyà kó kéwú lọ́dọ̀ wọn kò kéwú lọ́dọ̀ wọn kò kéwú lọ́dọ̀ wọn o àwọn àáfàá rẹ̀ dé gẹ́gẹ́ Jibril ọmọ Umar ara Agades òun lọ mọ́kàlẹ́ méjì ọmọ tàyárù ti sẹ̀ lọ́hùn ó lè dé kóró ìfọmọ kéwẹ́ Umar ọmọ yàmbú òun náà bẹ́ẹ̀ Sambo ọmọ bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí haraka tayaru saura, islahiyya ti Sheikh Muhammad Abdul Wahab sóye. So, yeah, tó ṣe ànágídí ní maka tàyàrù rẹ̀ náà wọ́n lè gbọ́ túrú àwọn ṣé Usman lè gbọ́ túrú àwọn àfa rẹ̀ wọ̀nyí àmọ́ gbàtọ́ lọ́wọ́ ṣe tiẹ̀ kò jọ sọ́wọ́ ẹni kankan ọ̀dàdúró ni lẹ́yìn tó fi ìjọba ìsìláàmù lélẹ̀ lérílẹ̀èdè yìí gbẹ̀yìn ṣé Usman ọmọ Fodio ni bàbá padà wálé ó fi ń múlẹ̀ yí pé ẹ má jì máa dákọ̀ àwọn tó jìnnà sí yín àwọn tó súnmọ́ yín náà tí tí ẹlẹ́jọ́ ní àyín náà ṣé Usmanu bẹ́ẹ̀ sóye èyí hàn sọ pé gbogbo tí ṣé Usmanu ṣe kò lálébù àgbàrá tó gbé òun náà yẹ̀wò bí bàbá ṣe gbé yẹ̀wò àmọ́ ẹ wá sọ ilé kéwù náà fún mi tẹ́kẹ́ mọ́ni hajj wọn bó ti rí ni tó kà sí i wà muhammadu rasheedu ridọ. muhammadu rasheedu ridọ ọmọ kéwu muhammadu abdu ọmọ kéwu muhammadu abdu muhammadu abdu yìí ọmọ kéwu ni muhammadu rasheedu ridọ jẹ fún òní padà wá tàwa láàrin àṣà mọ̀jálátùl mọ̀nárì tọgbọ́ súnà yẹ púpọ̀ ọgbọ́ súnà yẹ ní bó ti kẹ́ ọgbọ́ yẹ ní nínú gbà yìí àmọ́ ẹni tó tó tó tó tó dìde lábẹ́ rẹ̀ sóye Muhammadu Abdul ni bí Muhammadu Abdul ti dìde lábẹ́ Jamaluddin Al-Afghani àfáà ni gbogbo wọn Tafsirul Manar Muhammadu Rasidu Ridọ yìí lónìí bàbá fẹ́ ká mọ̀ ọ́n ká sì mérí pẹ́ ẹ̀ ká nínú ẹ̀sìn ká sì kọ́ sí ẹ̀ torí pò náà ní kọ́ntribútà tó ṣe kí o tó ṣe. Yeah wà hasanul banna. hasanul banna ọ̀kan tún rìn rìn bàbá tiẹ̀ báyìí láyé kọ́lá àwọn jọ sọ̀rẹ́ bàbá bá ṣe ẹnu tó dá mi ọ̀rọ̀ rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ pa sanbana yín padà kó wá kéèké gbogbo tí bàbá ṣe sọ nípa sanbana náà lọ́dà lọ́dẹ̀ percent tó ní sanbana kọ̀ lálẹ́ egungun rárá ibi tó kù mi ọ̀rọ̀ tiẹ̀ náà bàbá fi múlẹ̀ ibẹ̀ ló tàrí ìdáwà yìí tí bàbá fi múlẹ̀ ó tún fi múlẹ̀ bí tíra mi náà tíṣẹ́ adam abdallah fi múlẹ̀ bẹ́ẹ̀ àti tàṣọrùfáàtì ẹ̀ àwọn ìhìwá nínú o tí wọ́n ní oye sáàlù súnà lónìí àwọn ìhìwá ní eléri ìhìwá ní bàbá tó dákọ̀ ẹ̀ ipe àṣàlùbá náà yìí náà ó láwọn qualities kẹtẹ́yà lè ṣe kí ni o tó lè onímọ̀ adẹ́rù tọ̀rìbùsì tí mo dé yìí èyí ọ̀ wá yí kó orí lẹ́yìn mi kó pèmí lásàlùbá náà àbí kò pè mí ní ìwání rárá kò rí bẹ́ẹ̀ náà. wa ghayruhum. àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa fihim uswatun hasana. bàbá ní kò sẹ́yìn tí ọ̀yẹ́kẹ́ kọ́ sínú àwọn yìí. liman kana yarju Allaha sì gbọ́dọ̀ tóbi. bàbá ní ọmọ mọ́ríkàsì bó ti yẹ kó rí nìyí tọba wọ́n bá mọ̀tà gbogbo àwọn òye láyọ̀ áádì ahadan wàlá yọ̀ áádì masahaba mílẹ̀ masahibul islami yẹtìl ma'rufa ilà bilhak bọ́ ọ bá mọ̀tà àwọn èyí tọ́ ọmọ erípa tí wọ́n kó o ní máa kọ̀ndẹ́ẹ̀mù wọn blindly kó o ní gbogbo tí wọ́n ń ṣe kọ̀sọ́nà bẹ́ẹ̀ àyè mọ̀tà ló jẹ́ àmọ̀sọ́ yìí o o sì ní fẹ́ nínú àfọ́jú ẹ̀dá kò sẹ́mi ni mo kọ yìí sẹ́mi ni mo kọ́ èmi kọ́ o kí ló wá yàtọ̀ sí tí mo sọ níjẹ̀jọ́ yí pé gbogbo tí bàbá gbé kalẹ̀ bí Islam ti ní ibi tó ń ká bó ẹ̀bùn tí ń lára àwọn wọ̀nyí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀bùn tí ò ṣe kí ni. tí ọjọ́ ra wọn bàbá sì mọ̀ pé kò lè rọrùn fọ́mọ kéwú kọ́yẹ́ gbogbo àwọn ìwọ̀nyí náà ní ọjọ́ lẹ́ẹ̀kan náà kò ṣeé ṣe torí pé ẹ̀bùn wọn tó rí wọn jọ tiẹ̀ kó tó rí wọn jọ ẹlòmíín bẹ́nu wọn mufakiru ni tó fi o ẹlòmíì bẹ sóye ṣéwù ni àmọ́ wùsùlì ni ẹlòmíì bẹ sùfì ni ẹlòmíì bẹ sùnì ni àmọ́ dáadáa abdullahi ṣe gbogbo àwọn tó kò sáwárì jí nínú wọn. ṣé jí kankan nínú àwọn àfáà tó ní Toro rí i pé mọ́sí àbí tiwọn o onira díẹ̀ àlè ló ní nàìjíríà yìí tí ó wúlẹ̀ fúnlẹ̀ yorùbá ló gbé wá fún yín ẹ sì ké gbogbo àwọn àfa àtọ́dá kan pátá kò sí síyà nínú wọn kò sí síyà kankan nínú wọn bàbá ọ̀dà kò síyà kankan toró mọ̀ pé àwọn èèyàn wa wọn ò mọ àwọn alùsí wọn ò síyà òun ò sì gbọdọ̀ introduce rẹ̀ sí wọn kódà kò síyà kódà àbọ̀dà kò nínú gbogbo àtọ́dàkọ̀ ṣíàdà tọ́ba ni ẹ̀kọ́ tọ̀ tàríù dáwà wá dùn áàtì nísìn àwọn tí ń sọ̀rọ̀ wọn ni kọ̀fẹ̀ tẹ́lẹ̀ nísìn kọ̀ pàlàpàlàpà ẹ̀dá kò kílẹ̀ bí ẹni yìí nínú mọ́nájì yẹn tẹ́yìn wá dé nísìn táwọn kan wá pé mọ́nájì ni òṣèkíní o ni ọ̀dà mọ́ nígbà tẹ́yìn ó tún máa sọ nísìn àwọn mọ́nákàsì náà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n mọ̀ kọ̀ dẹ́mu mọ́nájì ni àní mọ́nájì wọn kò tí tó jẹ́ ọmọ kọ̀ndẹ́mù ẹ̀ àwọn tí wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ wọ́n fẹ́ kọ́ yẹ kí mọ́nájì tí mọ́nájì káṣí ọmọ lò kọ́ yẹ pé lérí agbára kan iná ni ó dúró sí kọ́ yẹ pé yóò jẹ́ bìnà án àná masáàbì muayyani mílẹ̀ masáàbì islamiyya tó ma'rufa ẹni tó bá ṣe é bá òun nísìnyí ó ti ṣe tíṣẹ́ adamu ògbélé kẹ́lẹ́ òun kalẹ̀ fún kọ́ yẹ pé wọ́n fi ṣe bìnà rẹ̀ lérí al-manhaju salafi nísìnyí ó ti kọntradíkì tíṣẹ́ aráàmù gbé kalẹ̀ fún mọ́rkàsì àbí kọ́ jẹ́ tó ń súnfì nìkan ìlójú ọ̀rọ̀ ọ̀rùn nísìn láti pé gbogbo àwọn tó bá rìnà yìí ló jẹ́ kókò sẹ́ni tí ò ní tíṣẹ́ aráàmù lè bá ṣe láàfa kẹ́ẹ̀rí fọ́tò yìí ní ara ọ̀pọ̀lọpọ̀ náà àwọn mọ́rkàsì gẹ́gẹ́ bí mo ti sọ ọ̀rọ̀ ọ̀rùn fún wọn. kẹrin fọ́tò àwọn wọ̀nyí lára ọmọ Markaz lọ́tọ̀ọ̀tọ̀ tí ó sì ní mújà wá torí pé ọgbà kan ni tó pé oríṣiríṣi èso ló ṣe kíni o ló wà bẹ́ẹ̀ bálùkù ráyìn náà ti rí nu oríṣiríṣi èso ló wà bẹ́ẹ̀ gbogbo olóògbé tí wọ́n á bẹ lónìí pátá bàbá fún kálukú ní wùrí àkọjọ tó bá fẹ́ jọ. ó fún un ní liberty ó fún un ní supremacy láti pé ju ẹni tó bá yẹ kó o bá rí i pé ó wà ó ní quality lọ́dọ̀ ara rẹ kó o sì kí ni o free láti rìnnà bá ní kó bá nínú ẹ̀bùn gbogbo àfa nàìjíríà náà tó o ó tún kọ wá sínú tíra kan sọ yíjọ́ mi ní gbogbo tọrọ Ọlọ́run lọmọ tó fi wọ́n ṣe ọwọ́ ajọ́ rọrùn fún gbogbo ọmọ Markaz kó yẹ kí wọ́n ní mùrúnà tó wà tọ̀tọ̀ wùrù àlùmùrúnà tó wà tọ̀tọ̀ wùrù ní kéèyàn wà kó wà kó wà kó ní kó wà ní kí ni o kó wà dynamic kó wà flexibility kó ní kó ní kó wà dynamic kó sì wà flexible àǹfààní mọ́nájì yẹn kó wà dynamic kó sì wà kíni o flexible lójú ó jẹ́ kí mọ́rkàs àwọn ọmọ wọn wọ́n fìtì lẹ́gbẹ́ bọ́ bá ti bára alájọ àwùjọ kan wọ́n tètè lè darapọ̀ bọ́n bá dé bára lébi ìmáàmù yọ ọmọ ṣe lọ tọ́bọ́ bára rẹ̀ ń bi ẹgbẹ́ alásàlátù yọ ọmọ ṣe lọ yóò fìtì yóò mọ jára wọn bí wọ́n bá kù sí. tó bá sì débi sáláfì yìí náà yóò fi tè. sóye yóò fi tè bó bá débi sáláfì yìí náà gbogbo àwọn e, àwọn tí wọ́n ń jà wọ̀nyí ọmọ mọ́ríkàsì ni wọ́n. ee àwọn èèyàn kan wá ń worùgbọ̀n lẹ́kẹ̀ẹ́ wọn ni wọ́n ọ̀wọ́ pọ́lọ́ wọn. wọn ò wọ́n ọpọlọ wọn yìí tó yí wọn fìtì inú láti pé kí wọ́n bá débì kan wọ́n ti darapọ̀ wọn ò bá kàyí wọn jẹ́ láti kéke pé àbá mi lè wù wọ́n lẹ̀ Saudi nísìnyí wọ́n tara kọ́pì rẹ̀ wọ́n mọ̀ jọ́ tí ó tí ilé kéwù kankan ọ̀fàyè yìí ń lẹ̀ fáwọn tiẹ̀ torí pé ilé kéwù tá à ń pè ní mọ́ríkàsì yìí mo sọ fún yín níjọ́ ni pé ń liberate yẹn ni kò assimilate àwọn èèyàn mọ́nájú tí bàbá gbé wá ń liberate àwọn èèyàn ni ẹsẹ̀ ẹsẹ̀ tí bàbá fi sẹ̀ wọ́n nù gbogbo mọ́lájì tí bàbá bá ń lẹ̀ títí dì sí àwọn assimilation ni. e tí ọ̀ ẹ̀ lé rọ́mọké wọn lọ lè gbé lọ́bọ̀ mi kọ́lá dédé àmọ̀ kó ń dòrò. kò sí bọ́mọ ti lè yẹ̀yẹ̀ ewé láwàní tó tọ́wà ní kò ní lóyà sílé àfa rẹ̀ mọ́. àwọn sàlẹ̀ pè díẹ̀díẹ̀ torí wọ́n wò wàhálà tí wọ́n ṣe ní orí ẹ̀ ilé ìfilé rímọ̀ kó dòró kan lógìkì kó di sáláfí ẹ lè rí àdàbíyà kan lógìkì kó di sáláfí tayaya ẹ lè rí ee kò ní kúrò nínú ilé láéláé ẹ sọ àfáà kan nílẹ̀ Yorùbá márkàsì yìí nìkan náà ni wọn ò mú gbogbo tó bá fẹ́ mú tán bẹ́ẹ̀ sóye wọn wà á padà sí ilé wọn èyí ni màá sọ lọ́la wọ́n gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ lọ́la gidigidi sóye. So torí tí mo bá rún pọ̀ nísìnyí àní gbádùn ẹ̀ ká mú mi sí iná torí pé mọ̀nákìbù mọ́dájì yẹn àti màsálìbù ti mẹ́bẹ̀ díẹ̀ a gbọ́dọ̀ sọ kéèké màsálìbù tí mo fẹ́ sọ pé mọ́dájì yẹn kódà òun rárá ìtẹ́ àwọn tó wọ́n fi tírénì wọn ṣe kí ni o tí wọ́n padà wá nàtíjà rẹ̀ lára wọn ló wá sẹ́lìbù bá wa nísìn tí ò já ríbi tá a lọ. lóúnjẹ ó yẹ kí gbogbo ilẹ̀ Yorùbá ń pátá àwọn mọ́tíkàtì kọ́nà àbò dénú gbogbo ìmọ̀ tí ó kàn wọ́n bẹ́ àwọn báládì ìmẹ́ńbẹ́ àwọn tẹ̀kìlídì wọ́n bẹ́ẹ̀ sùfì bẹ́ẹ̀nu wọn ìmẹ́ńbẹ́ sẹ́lifí sàràfì ìmẹ́ńbẹ́ ẹ̀ẹ́ àwọn akadẹ́mí náà diplomasi ìmẹ́ńbẹ́ eríṣiríṣiríṣiríṣi torí pé mọ̀ ni wọ́n ń kọ́ wọn ojú ọ̀nà àmọ̀ ni wọ́n sì fi hàn wọ́n tí ó wàá gbé wọn débi ẹ̀sìn àwọn iléekéwú ń fi ẹ̀sìn bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iléekéwú wọ́n fẹ́ lọ́ọ́ parẹ́ síbi ìmọ̀ ọ̀hún bẹ́ẹ̀ kọ́ láti ibi ìmọ̀ ló ti yẹ kẹ́ ẹ ti gbé ìrìn àjò kẹ́ ẹ lọ́ọ́ parẹ́ síbi ẹ̀sìn kẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìkìláná kẹ́ ẹ tó wà lè parẹ́ síbi wàsíjúdí wàkítàrẹ́bí. ẹ bẹ̀rẹ̀ láti ibi ìkìláná bí kúránì ti gbé kalẹ̀ lu kẹwàá lè parí ẹ̀ síbi wàsíjúdí wákítà rí bí ẹ̀mọ́ ta lókìtì àwọn tó wá ta lókìtì nínú àwọn ọmọ kéwú tí wọn wá rí bí mo ti rí yìí ọ̀rọ̀ wọn lámọ̀sán lọ́la aláhùnmá ẹrẹ amóhàbà aláhùnmá ẹrẹ amóhàbà náà lálẹ́ àlóòrè kàṣà jẹ̀mí.